gbogbo agbára tí nàìjíríà bá ní jọ yẹn wọn kò dè hmm. èmi ń bọ̀ nílé padà láìpẹ́ yìí láti ọlọ́run mo rẹ̀ mọ̀ pé njọ́ ti ń bá dé gbogbo njọ́ náà ní nàìjíríà mọ̀ pé gbogbo ọmọ yorùbá pátápátá ni ti ṣetán láti gbogbo ìyá. Eh, eh, I want you to, I want you to permit me to say something. Yeah, yeah, it's allowed. Uh, put up release and everything. Uh, I thank God for my life. And, uh, I sent my father, uh, Professor Banji Akitoye, uh, and his deputy, Professor Wale Adenema. And also some people, my uh, father is here, uh, Ayulo Father Ayulo Day. And some uh, pastors, uh, Pastor Okibiorun. Thank you. And my brothers, uh, Ari Anoru, Ben, Ekoun, Afeyan, my king. And some people yeah, that yeah. I don't know his name, yeah. that uh, uh, I want you to permit me to speak my language. That is uh, Yoruba language. That's fantastic. Yeah. Exactly. And I'm fighting for our rights. Exactly. Yes, sir. and I'm fighting for our culture. Exactly. And I'm fighting for our language. Exactly. That is Yoruba language. Uh, because we are at the uh, uh, now, and I thank God for the this country mm. for their support. Mm for my life. Because if, if because of God and their support, maybe Nigeria has already finished my life today. Because I thank God for the, our president, President Talon, and the uh, uh members of the assembly, and also the cabinet, the, cabinet, their cabinet. So then I want you to permit me to speak my language. Yes, Right, sir. Right, sir. Feel Go on. Orúkọ Olóṣà Sunday Adeyemo. Igbóòṣà. Tẹ̀síwájú. Eh, Dr. Sunday Adéyẹmọ ti gbogbo ayé mọ̀ sí Sunday Ìgbòho. Inú mi dùn lẹ́nu mo dúpẹ́ lọ bàbá mi Bánjí Akíntóyè. Wọ́n jẹ́ olórí gbogbo Yorùbá káàkiri àgbáyé. Eh, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ igbákejì wọn. Wọlé Adéníran Wálé Adéníran àti àwọn bàbá wa ayélujára eh, àti àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ ìgbé ọjọ́ mi lójú pé àsìkò tí gbogbo àwọn àgbààgbà Yorùbá àtàwọn tó ń mójútó ètò Yorùbá dé nírú eh, orí ńlá lábá ìwà wọlé eh, ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń wò mí bí ẹni pé Sunday dálágbára Ọlọ́run lálágbára Ọlọ́run ló dá mi bẹ́ẹ̀ kì í ṣèmi nìkan lọ́mọ Yorùbá ṣùgbọ́n tí Ọlọ́run bá fẹ́ ṣe nǹkan àní nǹkan tá a fẹ́ ṣe sí ìrìn àjò ẹ̀dá ó ti wà lórí ẹ̀ wọn á dúpẹ́ lọ́wọ́ ọlọ́run dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá tó ń dúró tì mí àtọkùnrin àtobìnrin káàkiri àgbáyé inú mi máa ń dùn pé mo jọ ọmọ yorùbá mo lè rí i pé nígbà tí mo náwó sókè gbogbo yorùbá gbárùkù tì mí ṣe mọ̀ pé ọlọ́run ọba máa ń fìyẹn sangẹ́lì nǹkan àsìkò ti tó tẹ́lẹ̀ tọ́lọ́run fẹ́ gba yorùbá fún òlòpọ̀ ẹrú tí a wà tó fẹ́ fún yorùbá lómìnira ó fi àwa sí áńgẹ́lì ni ológun lolúwa ṣẹ́kù làwa mo wá dúpẹ́ lénìí dúpẹ́ pé ńgbà tí wàhálà yìí dé gbogbo ọmọ Yorùbá gbárùkù tì mí ọ̀pọ̀lọpọ̀ tí Ọlọ́run fi ọ̀rọ̀ mi rú lójú àwọn kan ní ńgbà tí wọ́n ka mọ́lé ọkàn lẹ́sẹ̀ ọbẹ̀ níkùn kọ́ bá ṣe é ṣe kí n bọ́kùn lẹ̀ kí ayé orí kùn mi ikùn mi ọ̀bẹ́ lápá òṣìṣẹ́ kùn mi ikùn mi rè kókó kó ní wàhálà kò sí ẹkùn ẹsẹ̀ mi ò sì kàn án lápá òṣìṣẹ́ mi torí pé Ọlọ́run ló dá mi bẹ́ẹ̀ Ọlọ́run ló dá mi bẹ́ẹ̀ ọlọ́run ló dá mi bẹ́ẹ̀ mo wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run gbogbo ohun tí à ń sọ lórí ọ̀rọ̀ yorùbá mo rí pé ó ti ń yí ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá àti mọ̀mọ́ wa tí ọ̀rọ̀ yẹn ò yé tẹ́lẹ̀ wípé a ní láti kú òlóko ẹrú fúlàní lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nìsín níbi ìgbẹ̀rẹ̀ la gbọ́ pé wọ́n jí five chancellor kan gbé ní ọ̀nà ìbàdàn wọ́n ní kó lọ mú fifty million ah, wá torí pé òun jẹ́ five chancellor eh, university kan ó ṣeé kí wọ́n dáwó tó bá jẹ́ tí ò jẹ́ vice eh, chancellor of eh, university tó jẹ́ àgbẹ̀ níbo ni wọ́n ti fẹ́ rí owó tó bá jẹ́ àwọn family tèmi tí wọn ò lówó níbo ni wọ́n ti fẹ́ rí tó bá jẹ́ àwọn family ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ níbo ni wọ́n ti fẹ́ rí a rí pé oko ẹrú fúlàní la wà ní ariwo táwọn bàbá wa yìí ń ké àtàwọn ọmọ wa pé ká kúrò ń bẹ́ẹ̀ mi ò lè wá kú kò lè do ilé bàbá ẹ̀ ọlọ́run tó dá mi sí ní July 1st pẹ̀lú ogun tí ìjọba fúlàní gbé wá ká mi mọ́lé àtàwọn ọ̀dàlẹ̀ ọmọ yorùbá kan tí mo wá bọ́ lọ́wọ́ wọn tó wá gbé mi yọ gbogbo ogun kọ́ ni alágbára máa ń ṣẹ́ àwọn bàbá wa dẹ̀ ní mọ̀jà mọ̀sá akẹ́ntọ́ bá mọ̀jà tí ọba mọ̀sá ó máa ń gbóló wọn lọ ọlọ́run la ṣẹ́gun gbogbo ogun kọ́ ni alágbára máa ń ṣẹ́ tí mo bá ṣe bẹ́ẹ̀ tí mo kọjá lọ ní bẹ̀nà kì í ṣe pé bẹ̀nà ló mú mi ọlọ́run ló mú mi tí mo bá ṣe bẹ́ẹ̀ tí mo kọjá lọ ń bí tí ọlọ́run ò mú mi lẹ̀ bí wọ́n á ní Sunday làlágbára àwọn míràn ní kódà ń gbàgbọ́ tó débẹ̀ rẹ̀ kódà kò jẹ́ ẹ̀ra tíkẹ́ẹ̀tì ọdọ̀ fẹ́ wọnú flight pé ìjọ òde rí bẹ́ẹ̀ tó jẹ́ pé ọlọ́run ló yọ mẹ́nu ilé ńjọ yẹn àìwá jẹ́ kí ọlọ́run fi yọnu ilé mi yẹn ó fi rú pọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá lójú àti àwọn ọ̀dàlẹ̀ yẹn kan àtijọba Nàìjíríà gan torí àwọn tó wálé mi mọ̀ fáwọn bá mi nulẹ̀ àwọn sì rí mi sójú adéyọ ríra but iyọ̀ tọ́lọ̀ yọ mi ńgbà tí ọlọ́run sọ pé kémi wọ́n bẹ̀rù àwọn èèyàn tó fò bọ̀dọ̀ ń sọ̀rọ̀ àǹdínú ilé èmi ọ̀wọ́n ó lóun ọlọ́run kémi wọn bẹ̀rù lẹ́mi bá ti bẹ̀rù wọn ọlọ́run ó gbé mi jáde bónú ilé nírọ̀rùn ó sì gbé mi jáde inú mi wá dùn pé mo tún wá wà lọ́jọ́ èní tó jẹ́ pé òmìnira Yorùbá ti súnmọ́ tán mo wá rí i pé lóòótọ́ lóòótọ́ lọ́lọ́run fẹ́ gba òmìnira fún Yorùbá ó fẹ́ mú Yorùbá kó lóko ẹrú Yorùbá Nàìjíríà torí pé tí ọba jẹ́ bẹ́ẹ̀ ó yẹ ká gbára wọn ká mi dán yẹn láago kan àbọ̀ náà dé lójú oorun kò ságbára tá a bá lé ní tá a bá ti sùn agbára ó sùn ọlọ́run wa ta méjì ló kù bí ọgbọ̀n sẹ́jú tó ń òde ó ta méjì pé dídé àwọn nǹkan ń bọ̀ bíbọ̀ bó oorun wa kùn mí wọn tí wọ́n fi dé sẹ́ni pálábára lọ́lọ́run òun lọ́yẹ̀ ká máa sìn ká gbà wá wọlá ọjọ́ ìlú ọjọ́ ìṣẹ́gun ẹ wá fún mi ní ìkan tó tẹ́lẹ̀ ní sunday tí ọmọ òwe tí ọ jẹ́ nǹkan kan. dókítọ̀ wa fi dókítọ̀ sunday àbídámilọ́lá hmm. wọ́n wá jẹ́ táìmù tí Ìgbòho ń bọ̀ ní ilẹ̀ Yorùbá padà. ó ń ṣe bí bí ó ń dàbí màjíìkì lójú àwọn yẹn pé irọ́ ṣùgbọ́n òótọ́ ni gbogbo agbára tí nàìjíríà bá níjọ yẹn wọn kò dè mí hmm. èmi ń bọ̀ nílé padà láìpẹ́ yìí ni láṣì ọlọ́run mo rẹ̀ mọ̀ pé njọ́ ti ń bá dé gbogbo njọ́ náà ní nàìjíríà mọ̀ pé gbogbo ọmọ yorùbá pátápátá wọ́n ti ṣetán láti gbogbo ìyá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn díẹ̀ díẹ̀ tó ń rí tí wọ́n ń ṣe awareness kiri yẹn ni wọ́n ń pè é mi nígbàgbọ́ fọlọ́run tó ní mi pé ọjọ́ ti ń bá gbé ẹsẹ̀ mi pé ilé yá gbogbo àtàrúgbó àtòmídàn tó fẹ́ràn mi náà máa pàdé mi jọ yẹn láti ọlọ́run kò dẹ́wọ̀ kì í dẹ̀ ṣe pé mò ń dábọ̀ nílé mò ń bọ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run mi àti àṣẹ àwọn bàbá tó bí mi pẹ̀lú àwọn bàbá mi Banji àti gbàkejì àtàwọn madam láti wá béèrè fún ẹ̀tọ́ wa torí pé pati fúlàní ń pa wá nílẹ̀ Yorùbá ó ti tó a kì í ṣe ẹrú fúlàní ọmọkọ Yorùbá ni wá so gbogbo fúlàní tí wọ́n ń bẹ lórí ilẹ̀ Yorùbá ẹ dákun mò ń rọ̀ yín ẹ mọ̀jẹ̀ ń dé bá yín lé ọ̀rọ̀ tí àsìkò ọ̀rọ̀ tí yá mo kẹfẹ́ lè ń dúpẹ́ lọ gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé fún oore tí ó wọlé tọ̀ mí ní èné mo á dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọ̀gá mi àti ẹ̀yin pòfẹ́sọ̀ mi tẹ́ wá ojú òní tí láéláé ẹ máa ṣàṣeyè ẹ ní ṣàṣetì ẹ ní parẹ́ ẹ ní jábọ́ àbáríkà pé bàbá mi ṣàdúrà fún yín bí ọlọ́run ni wọ́n sì yẹn bẹ́ẹ̀ àwa ní Sunday ọmọwé ọwọ́ kó àwọn pòfẹ́sọ̀ tó lágbára tó wọ́n mọ̀wé tó yé yé lágbàáyé ó fún ọ̀rọ̀ mi ìṣẹ́kùn ti mọ̀wé bàbá mi á ní à ń ṣe àǹsà ẹlẹ́ẹ̀mẹ́rin ló kú alábìsù gbọrọgbọrọ lóko abàgbàdo kọrùkọrù lébè ẹ wá ń béèrè pé sí ọdẹ ló kú ni àbágbẹ ọdẹ a máa ṣe sùn gbọrọgbọrọ lóko àbí ọdẹ a máa ṣàgbàdo kọrù ẹ mọ̀ ẹ pé lógun ọdẹ ni wọ́n ń ròyìn wọ́n sọ pé kúrùn ẹ̀hẹ́n so bẹ́ẹ̀ ni ọba gbé èbò mo gbọ́ yorùbá tó dáńtọ̀ bẹ́ẹ̀ ni wọ́n á fẹ́ hẹ́ndì ọ̀rọ̀ yẹn sí tí ò ní dókun fún mi láti sọ tí n sọ mi tó yẹ ojú ní nǹkan bòòjì òun bọ̀ ń bẹ́ẹ̀ bòòjì ìjọba nàìjíríà àfi agbára gba ohun tí gba ohun lọ́wọ́ olóhun fún ọba nàìjíríà hmm. ojú ń kán bò di wọn. Hmm. gbogbo ẹ̀yin ọmọ yorùbá tẹ́ ń fi yorùbá tẹ́ ń ta yorùbá fún olóṣèlú tẹ́ ń ta yorùbá fún àwọn ìjọba nàìjíríà àfi agídí gba ohun lọ́wọ́ olóhun torí ìmọ̀tara yín nìkan hmm. gbogbo ẹnikẹ́ni ọba àsọkùnrin náà ọba àsọkùnrin náà tó dé lójijì tó wá bílí pé wọ́n ti wọlé sí òmìnira Yorùbá ìjàngbara Yorùbá tá ń jà yìí tó fẹ́ mọ fi wá gbowó lọ́wọ́ olóṣèlú wọ́n parẹ́ tìrantìrà. àgbáyé pé inú mi ń dùn lédè yìí gbogbo ẹni bẹ́ẹ̀ tó ń gba owó lọ́wọ́ olóṣèlú tó ń gba owó lọ́wọ́ ìjọba Nàìjíríà láti má jẹ́ kí ẹ̀tọ́ wọ́n tètè tẹ̀ wá lọ́wọ́ inú wọn ò ní dùn táyọ̀ fi tán gbogbo àwa tá à ń sáré kiri pé látòrí bàbá wa àti igbákejì wọn àti gbogbo àwọn fámìlì wọn àti gbogbo ẹni bàbá mi jẹ́ gbóǹbí tá à ń sáré kiri pé ìyà tí ń jẹ wá ìti tó yorùbá tá a rí kà ní nílùú nàìjíríà over sixty million ní yorùbá tá a rí kà kò tún sáwọn ọmọ tiwa tá a bí sílé yorùbá táwọn ti ẹgbà pálí nàìjíríà níbẹ̀ o ẹ wá láàtó ń lọ ẹ dákun náà orílẹ̀-èdè mélòó ló tọ́ wa ọmọ yorùbá wa yorùbá wa dẹ́ntí fúlàní ń jí gbé lórí ilẹ̀ wa tá tún san owó fún wọn àwọn bàbá wa ò lè lóko àwọn bàbá wa ò lè lódò èdè wa papọ̀ ìwà wa papọ̀ àṣà wa papọ̀ òyìnbó bìrìtìbìrìtì kó ló dé lójijì ló kó wa pọ̀ ẹ wá ní ẹ kí la lè dá ṣe a lè dá dúró kí la lè dájà ó tọ́ níjọba ò sí bájà síjọba lọ́lọ́run ni ìjọba ò kí sọ lọ́hùn ọlọ́run nìkan ni ò bájà òun nìkan láti gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run ọba nìkan la gbọ́dọ̀ bẹ̀rù ọ̀dẹ̀ sí alágbára kan tí ń bẹnu bíbélì àti kùránì tọ́lọ́hún ohun tójú wá ń rí tí ò ríjú fẹ́ lọ àwọn tí ẹ̀rí kankan làtàwọn táwọn rí ọlọ́run ní ànábì sálọ fún ara mẹ́ka wọn pa o ó sálọ mọ sálọ mẹdínà torí iṣẹ́ tí mo rán ó sì sá fún wọn nígbà tó dé ọ̀padà wá jẹ́sẹ̀ yẹ nígbà tá a bí jésù tán ọba nìkan lọ pa olúwa ní joseph gbé jésù sálọ ọba wèrè ọlọ́run dágbà láti pa ọba kan kò dẹ̀ pa ó ní sunday dìde musa sọ pé wọ́n ń bọ̀ wá pa ọ́ hmm. ṣùgbọ́n èmi ọlọ́run dẹ́ mi mọ̀ á dẹ́ ní rẹ̀ sí hmm. màá jẹ́ kọ́ mọ̀ pé mi lọ́lọ́run ayé bọ́n sì lùkú sì lè kàn pọ̀ tó wọ́n sọ̀rọ̀ ní ilé mi sọ́jà àti DSS tó wálé mi tí máa ń parọ́ kí wọ́n já mi tí wọ́n bá wo program tí wọ́n bá wo ọ̀rọ̀ mi yìí wọ́n lé ní seven hundred wọ́n dẹ̀ tó ọkọ̀ láti jọ́ sàn wọ́n ti gbọ́ gbogbo àdúgbò mi wọ́n kó ambulance àwọn gbépo wá tí wọ́n fi sun lé mi ná ọlọ́run ló ní ilé ló ní mọ́tò ló ní gbogbo nǹkan nígbà tí wọ́n ń bọ́ inú ìyá mi mi nìkan ni ìmú nǹkankan wá bàbá mi ò ní nǹkankan tó yẹ lọ tálákà lọ bá wáyé tálákà rẹ lọ bá lọ ọlọ́run ṣe mí bẹ́ẹ̀ ọlọ́run ló ṣe mí bẹ́ẹ̀ torí kó ní tó fẹ́ fi mí ṣe ẹ̀mí mi àti tó mo ní ọlọ́run ló ní ọwọ́ ọlọ́run lẹ̀mí mi wà wọ́n dẹ̀ mọ̀ pé ohun tó fẹ́ lò mí fún ni pé yorùbá dádú gbogbo ẹ̀yin olóṣèlú lórí ibi tẹ̀ ń wó yà káàkiri àtẹ̀yìn tẹ̀ ń pẹ́ra lóhun tẹ̀ tó àtẹ̀yìn ọmọ yorùbá tẹ ẹ tó ń tẹ̀lé irọ́ mm. irọ́ káàkiri lọ́dẹ̀ mm. ródòdó ńlẹ̀ lọ́dẹ̀ ródòdó ńlẹ̀ mm-hmm. tẹ tẹ ń tẹ̀lé olóṣèlú kiri ẹ̀ ń tẹ̀lé yíbò ẹ̀ ń tẹ̀lé haúsá ẹ̀ ń tẹ̀lé fúlàní kiri àtẹ̀ntẹ̀ ń tẹ̀lé yorùbá gan olóyìnbó gbogbo yìí ẹ padà sílé kájọ fọwọ́sowọ́pọ̀ kájọ gba ẹ̀tọ́ wa mm. lọ́wọ́ fúlàní mm. ohun tí ń bẹ lórílẹ̀‐èdè yorùbá ó tó jẹ mm. ó tó jẹ àfihàn tí kò ohun tí ń bẹ ní orílẹ̀‐èdè yorùbá ó tó wàá dádúró tí ọ̀lẹ̀ ní sí ẹnì kankan tí ó jẹ ebi ìlú la wà yìí ìlú bẹ̀rẹ̀ la wà yìí bẹ́ẹ̀ ni lọ́la aago márùn-ún dájú kò sẹ́ni tí ó da ẹni dúró ẹni sí kó ṣe wù mẹ́ta ọ̀hún sẹ́ni kankan tí wọn bá rí báyìí àìsọpá síjà àìrí báyìí tiwa ló ti káwọn ọmọ bínú pé àwa fẹ́ dá la fi sọ bẹ́ẹ̀ Ọlọ́run bá níjọ bàjẹ́ Ọlọ́run ti kẹmí yóò gun ẹgbẹ fún mi pẹ̀lú ògbọ Ọlọ́run bá sẹbà tuntun wá fún mi ní àwọdù mi orí lẹ́yìn bàbá mi ní kí n gbà kí n fi hàn kùnà ìbàdàn bá máa padà wá fún mi láwọdù mi orí lẹ́yìn lọ bá lẹsìn fún mi. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. ó sà ẹ̀ ẹ̀ ẹ̀

Siberia.